aláàjì ẹ gbà mí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ àwọn alágbára wọ́n fẹ́ pa mí tọmọtọmọ ìyá kan wà lamẹ́ríkà dúpẹ́ fáṣẹ́sìn lórúkọ ẹ̀. ìyá dúpẹ́ dúpẹ́ fáṣẹ́sìn. ó wà láti atlanta georgia. atlanta georgia. bẹ́ẹ̀ni sá. ìyẹn aráàlú èbó kọ́kọ́rọ́ alátẹ òní kàn o ìlú wo lẹ ti wá mà. láti ìmẹ̀sí ilé ni sá. ìmẹ̀sí ilé lẹ ti wá. bẹ́ẹ̀ni sá. kéèsì tá à ń ṣe lọ́wọ́ kéèsì ìmẹ̀sí ilé ni. yes. ìyá dúpẹ́ fáṣẹ́sìn ní atlanta georgia ẹ̀ka alẹ́ o wọ́n dakọ̀ yín ni o bó ló ṣe ṣẹlẹ̀. àti olórí àná ìyàwó olúayé ọba ògbóni àgbáyé àná ìyàwó ọba adétóyè ṣe tí mo jẹ́ ìkan nínú àwọn ìyàwó ẹ. olúayé ọba ògbóni àgbáyé àná ńlọkọ yín. ní ìgbà tí mo fẹ́ olúayé ọba ògbóni yẹn. àgbáyé. àgbáyé torí mo ti bí ọmọ síbì kan tẹ́lẹ̀ kí n tó fẹ́ mo bí ọmọ mẹ́ta síbẹ̀ ó dẹ̀ rí mi ó lóun fẹ́ fẹ́ mi ìyálé tó ń gbógun tì mí ló ní kí ó wá ó invite mi lòtẹ́ ó bẹ̀ mí pé kí n jọ kí n fẹ́ ọkọ òun pé ọkọ òun sọ̀rọ̀ mí nínú ilé pé kí n jọ mo dẹ̀ sọ fún pé mọ́mí ẹ wá ó ń ṣe pé fi ọkọ yín ní wàhálà mi níyà mi ní bàbá mi lẹ́ní bọ́dì mi ìdẹ́ fẹ́ fẹ́ mi ìfẹ́ wàhálà nílé ayé mi débi táwa di ogun lọ́jọ́ iwájú ló bá ní tẹ́mi bá ti mú bíi ìyá òun máa mú mi bí ọmọ gbà tí mo dẹ̀ fẹ́ ọkọ yẹn mo fẹ́ ọkọ yẹn wọlé ọkọ yẹn wá pè mí pé ìyẹn ọba. ẹ fẹ́ ọkọ wọlé. ah mo gbà tó fẹ́ mi. so ọkọ yẹn wá ìlú ẹ̀ ti wá ìmẹ̀sí ilé ni mo ti wá bọ̀ ọmọ ẹ̀sà òkè ni mí. so ìgbà tí mo wá fẹ́ tọkọ yẹn fẹ́ mi tí mo wá wọlé ọkọ yẹn wá ní òun níyàwó kan lamẹ́ríkà o pé òun máa ń ọjọ́ máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ó ló máa pè mí lẹ́ni o pé tó bá ti pè mí pé tó bá ti pè mí kó máa bá mi sọ̀rọ̀ mo wá lókè ó ní gbogbo nǹkan tó bá ti sọ kí n sọ pé mo ti gbọ́ ni o torí ọkọ yòó ń ṣẹ́ni tí mo lè kọ ọ̀rọ̀ sí lẹ́nu torí alágbára ni. torí pé wọ́n jẹ́ ọba ògbóni àgbáyé àbí. yes okay. so nígbà tí ìyá ìyá yẹn wá pè mí nírọ̀lẹ́ ló bá ní ẹ òun ti lóyún láti Atlanta Georgia báyìí o pé àwọn ní kan sínú ilé àwọn. ní Atlanta. yes ó ní pé ọkọ òun olúwayé ní sìgìdì kan wọ́n máa ń pè ní ìyá ìyá yẹn máa ń pè ní ṣìgìdì yẹn máa ń pè ní ìyá pé ìyá máa gbé oyún yẹn láti Atlanta Georgia kó máa wá gbé sí mi nínú ní Nàìjíríà. Ah! múlẹ̀. pé ẹ wà bò ń bí. pé màá wá bò ń bí pé tí n bá ti wá bí ọmọ yẹn tán bóun ló ní ọmọ. kí lè kó oko ará Atlanta. Dúpẹ́ Fásẹ́sìn. Ah! ọ̀jẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé ọmọ ẹni tí jẹ́ Dúpẹ́ Fásẹ́sìn ní Atlanta o wọ́n ti parọ́ mọ́ wọn o wọ́n ti parọ́ mọ́ wọn o. so. sìkìtì ìyá àwọn káríà làwọn. wọ́n bá yàn gboyún sínú. sínú èèyàn. ok ẹ̀yin ò lè dóyún ní. àbí. ok. so mo ṣàwá lóyún bó ṣe máa ń ṣe nínú ilé yẹn nìyẹn bí ọmọ bíi mẹ́rin ló wà ní ilé yẹn tí òbí yẹn máa sọ pé àwọn ìyá ọmọ yẹn bá ń gbóyún ni pé òun ló máa máa tẹ́kẹ̀ àwọn ọmọ yẹn ìgbà tí mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ against ọ̀rọ̀ yìí ọkọ tí mo fẹ́ ní kí n máa kí n má sọ anything pé báwọn ṣe ń ṣe nínú ilé àwọn nìyẹn. abẹ́ ẹ̀rọ lọ́hùn. ṣóye yín báyẹn ìyẹn lọ ó wá di mo wọlé yẹn ní twenty twenty april four ó wá di april four yí ẹ̀ yìí níyẹn two thousand and three tá wà nínú ẹ̀ yìí ó bọ́ sọ́jọ́ sunday ní around twelve òru la bá gbòòrò ìbọn gbáàgbáàgbá inú kọ́pàdé kọ́pàdé yẹn tóbi gan ìbọn yẹn ṣàpọ̀ ìgbà tí mo fi máa jí kí n bọ́ síta àwọn fúlàní àwọn boko haram yẹn hmm. náà ti wà ní compound àwọn eighteen pẹ̀lú crossbent ọta ìbọn ní ara torí ọkọ yẹn jẹ́ni tó lówó lọ́wọ́ táwọn èèyàn mọ̀ gan so nígbà tí àwọn fúlàní yẹn wá wọlé wọ́n forí lé orí òkè ọ̀dọ̀ torí ọ̀pṣẹ̀ nílé ọ̀dọ̀ wa kábíyèsí ń gbé lórí òkè àwa ń gbé nísàlẹ̀ láwọn ìyàwó kékeré àwọn ìyàwó àgbà kan náà ń gbé ní òkè. Okay ní ìjọdá flat lọ́hùn tiwọn so bó ṣe wá wọlé nìyẹn wá lọ sí orí òkè kábíyèsí àwọn fúlàní yẹn ṣàwá wọlé wọn kó gbogbo gold wọn kó gbogbo àwọn nǹkan tó wà lórí òkè wọn bá wá sísàlẹ̀ bó ti wá wá sísàlẹ̀ wọn wá jálẹ̀kùn wa. ní twenty twenty three. yes ní april four. two thousand and three kọ́ náà fẹ́ sọ twenty twenty three náà fẹ́ sọ. ní april four twenty twenty three wọn wá fìbọn jálẹ̀kùn wá bá wa nínú ilé níbi tá a wà èmi àti ìyàwó kékeré yẹn àwọn méjì la jọ wà nínú ilé. ìyàwó kékeré ará Atlanta Georgia. no ọmọdé òmu nìyẹn ń tiẹ̀. wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn náà ni. wọ́n fẹ́ yẹn wọ́n fẹ́ mi wọ́n fẹ́ yẹn lé mi sún èmi àti ìlà wájọ kéré nú àwọn ìyàwó tó wà nínú ilé yẹn tá jẹ́ ìyàwó kékeré. ìgbà tí mo ti rí pé àwọn pípù yẹn ti wọ inú ilé ni mo wá sáré lọ pé pé à àwọn kan máa yìnbọn kò mọ̀ gan òun ti sùn lọ. ìyàwó kékeré. yes òun gan ti sùn lọ ló bá jí èmi ní singlet àti pàǹtì tí mo wọ̀ sùn ló wà lára mi ẹ̀rù ọ̀rọ̀ yẹn ti bà mí mi lè mú anything kí ìwọ mọ́tò ìbọn yẹn kàn dún àwọn kan fèsì ọ̀nà ìgboro àwọn kan fèsì ọ̀nà igbó tó ń yin ìbọn yẹn tó yẹ pé ìbọn yẹn stop wọ́n ṣàwájá lẹ́kùn wá bá wọn bẹ̀rẹ̀ sí náà wá ìgbà tán bẹ̀rẹ̀ sí náà wá wọ́n wá ní kábíyèsí ńkọ́ kò dẹ̀ sí kábíyèsí ńlé kábíyèsí ti travel àwa ní kò sí kábíyèsí ńlé wọ́n ti la ìdìbò ọmọ mi mo dẹ̀ ń nọ́ọ̀sì bébì lọ́wọ́ ọmọ yẹn six months àti eighteen days lọmọ yẹn wá àwọn fúlàní yẹn wá gba ọmọ yẹn wá fi ọmọ yẹn sígbó wọn gba ọmọ ìkejì mi yẹn náà sọ ọmọ yẹn dànù wọn ṣàwákó wa wákó wa wọ gbó lọ bó ṣe pé kábíyèsí lóru nìyẹn pé àwọn kan ti wá nu ilé wọn ti yìnbọn wọn ti ká àwọn kan nínú ilé o wọn ṣàkó wa wọnú gbó lọ. ẹyin méjì péré ni wọn kó. àwa méjì yẹn péré náà rí kó àwọn tó kù ti sá wọnú torí ilé wọn ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó kù ti sá wọnú igbó lọ ìgbà tán wá kó wa lọ wọ́n ṣe wá pé kábíyèsí lóru nìyẹn pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ nínú ilé kó máa bọ̀ wọ́n ṣàwájí kábíyèsí lóru yẹn kábíyèsí wọn wá wa káàkiri wọ́n ti àwọn ọlọ́dẹ gbogbo wọn ti kó sínú gbọ́n wọn wá wa káàkiri kò ṣàwárí wa ibi tí kábíyèsí ti wá wa mọ́tò padà bọ̀ nínú ilé nítorí ó ti ń lọ bí around twelve to one bó ṣe wá lásídẹ́ǹtì nìyẹn kábíyèsí yes Oru monday mọ́jú sunday ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bí around one tán ti wá kánú gbé tán ní káwọn ọlọ́dẹ máa wá wa káwọn security àwọn kíríjì àwọn eh, OPC gbogbo wọn ti ní kán máa wá wa káàkiri wọn ṣáà rí wa òun wá lòun fẹ́ wá wa lọ pé bóyá tóun bá ṣe nǹkan sọ́nà ibi tán kó wa gbà lọ yẹn torí àwọn náà máa yí ọwọ́ padà kábíyèsí babaláwo ni wọ́n. Ah, ah, nígbà tí ẹ pè ní ọba àwọn ògbóni ọmọ ọjà pé ẹ kábíyèsí ìlú ni tèmi táwọn ògbóni ni ẹ wá ní ẹ máa yọ padà àwọn gan lọ́wọ́ ti ń yí padà. so ọ ṣàwá wá wa lọ́wọ́n rí wa mo rò bí ẹ̀bẹ̀rù kinní yẹn ó wá fa hypertension fún wọn ibi tán ti wá drive lọ mi ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó tí mo ṣe gbọ́ kó ṣe ṣàlàyé fún mi nìyẹn wọ́n wá lásìdẹ́ǹtì àwọn mẹ́ta ló kú nínú mọ́tò yẹn àti sport yẹn kádèsí kú ìyàwó ọmọ ẹ̀ kan kú ọ̀gá ọlọ́pàá kan kú. ọlọ́pàá tẹ̀lé wọn. yes àwọn mẹ́ta náà kú that that same day. that ni mi daily accident yẹn ṣẹlẹ̀. àwọn kan ń rọ́ọ̀ṣì wọn gbàtàn dé hospital àwọn kan dákẹ́ lọ hospital bọ̀ moment yẹn ni kábíyèsí ti kú ní titi ẹ̀. èèyàn mélòó ló wá padà kú. àwọn mẹ́ta ló kú àtẹ̀tẹ̀ gbé lọ sí hospital àtẹ̀ tó kú ní sport yẹn. ẹ ọ ṣàjáwọn mẹ́ta kábíyèsí wa kú èèyàn mẹ́ta ló kú nu mọ́tò yẹn so wọ́n ṣàkówa gbọ́nú gbó a fi two two nights and two two nights la ṣàfihàn dé inú gbó èrò èkìtì níbi tí àwọn fúlàní kó wa lọ. owó ìgbà tí kábíyèsí kú orírìn lẹ́wà ẹ̀yin ò mọ̀. àti mọ̀ nǹkan kan hmm. so nígbà táwa débi tán máa kó wa lọ ìgbà tó tó bí five ìrọ̀lẹ́ náà wá láwọn máa pe ilé gbàtà dẹ̀ pélé a ti rí i pé bí mo ṣe pè ń bá ní à mọ́mí ẹ̀jọ́ àwọn èèyàn ìyàwó olúayé nọ́mbà ẹ̀ mo pè torí mi ìrántí nọ́mbà ọkọ yẹn mo nígbà tọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. ṣé ti Atlanta jọjọ. no eléyìí tó wà ní mẹ̀sí kúbúrà kúbúrà so mo wá pé pé ẹ ló mọ́ mi o Rashida ló ń sọ̀rọ̀ o àwọn ọmọ lágbájá báyìí báyìí láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ láwọn máa gba twenty billion lọ́wọ́ yín o. mílíọ̀n àbí bílíọ̀n. bílíọ̀n náà pé. mílíọ̀n. bílíọ̀n náà ṣàpè sí mi níbi bẹ̀. bílíbò. àbí mílíọ̀n wọ́n ṣàlọ́ àwọn máa gba twenty million. bó ṣe sọ pé ìyẹn ìyálé mi yẹn ẹni tó fẹ́ sanwó ló ti kú yẹn o kábíyèsí ti kú ìyàwó ọmọ nǹkan náà ti kú ìyẹn ìyàwó kọjú ọmọ ẹ̀ first born ẹ̀ ìyàwó ẹ̀ kú tẹ̀lé kábíyèsí pé ìyàwó eh, pé ṣọlá náà ti kú o pé àwọn olówó kankan táwọn fẹ́ sọ pé àmọ́rí ìbá kú sí gbó o mo wá sọ fún ìkejì mi yẹn pé ibi tọ̀rọ̀ dé dúró báyìí tó mo mọ orúkọ tán lè ṣe mo mọ wà tán wù sí wa nígbà tọkọ yẹn wà láyé mo ní rèbékà tó rèbékà lórúkọ yẹn mo ní rèbékà mo ní àbá fẹ́ ẹ̀ náà pa níbi bí o má sọ pé olórí ni ẹ o sọ pé ọmọ ọ̀dọ́ kábíyèsí ni ẹ sódà tán bá máa ní káwọn fámìlì wa lọ wówó wá owó yẹn máa lè reduce o ọmọ ẹ̀dẹ̀ lóhun ti gbọ́ so. bàtẹ́ uh, ń bára yín sọ̀rọ̀ yẹn àwọn tó kọ yín ò gbọ́ tẹ̀ sọ. wọn gbọ́ bóyá wọ́n gbọ́ nǹkan tá sọ bóyá wọ́n pretend ni mi mọ̀ so ìgbà tí wọ́n dẹ̀ wá kó wa wọnú gbó ní wọ́n bá bẹ̀rẹ̀ sí náà wá pé ká jẹ́wọ́ ibi tówó wá mo dẹ̀ ní mi í ṣe ìyàwó kábíyèsí pọ̀ mọ̀dọ̀ ni mi pé mi ì mọ ibi tówó wá wọ́n ṣàna gbogbo ara mi bóyá máa ní kẹ́nìkan lọ́ọ́ bá mi wo gbogbo ara mi lára àwọn ọmọọṣẹ́ yín àdáná fi ń nà mí so ibi tán ti nà wá mi ìṣàmọ̀ bí kejì mi ṣe escape. Eh? nínú gbóǹtì ẹ̀ torí ìdí ìbọ̀tán ti là mọ́ mi lórí orí mi bleed wọ́n ti nà mí gbogbo ara mi ti fàya ọmú mi náà ti ga ọmọ ọmọ láyà mi òtútù wa pa mi òun ló dìde tó lọ bá mi kó aṣọ tó dábò mi pé kí n sùn òun jòkó tiẹ̀ mi ìmọ̀ bó ṣe lọ níbi bẹ̀ ó ṣà escape tiẹ̀ ó lọ nígbà tí ó wá escape ó wá kèmí nìkan síbi bẹ̀ mo spend nine eight days nínú igbó yẹn àwọn fámìlì kábíyèsí wọn release owó mi ìdẹ̀ níyà mi ní bàbá mi nìkan ni èmi àwa mẹ́ta ni mọ́mì wa bí èmi ni fọ́sọ̀ mọ́mì mi àti dáàdì mi ti kú kò sẹ́yìn bọ́dì tó dìde ìrànlọ́wọ́ sí mi. <laughs> alájí ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ má jẹ́ káwọn pípù yìí pa mí ó fẹ́ pa mí ni. ìgbà tó di alẹ́ ọjọ́ kẹsàn-án ni eh, dúpẹ́ fásitì yẹn wá sẹ́ndì six hundred thousand sí àdìmúlà pé kàn fi gbà mí kalẹ̀ pé kàn fi mí lẹ̀. tá a là àdìmúlà. ìyẹn àdìmúlà náà máa ń pè eh, kúbúrà yẹn ìyàwó olú ọba ògbóni yẹn so bó ṣàṣẹ wá gbà wá kalẹ̀ bọ́ọ̀mù ẹsẹ̀ wá lọ wá bèbí nìyẹn. six hundred thousand. ẹ ọ gba dúpẹ́ fásitì ló sẹ́ndẹ̀ láti. ló sẹ́ndẹ̀ láti amẹ́ríkà eh. àdìmúlà kó three fifty thousand kalẹ̀ nínú owó yẹn ó kó two fifty tó kù àbí ó kó two fifty tó kù ó kó sí àpò wọ́n sàṣẹ́ndì two three fifty sáwọn fúlàní. ẹ eh, òun náà gba ṣẹ́ndì tó kù oko sápò kòkó yòókù kalẹ̀. wọ́n bá rìlíìsì ẹ̀. wọ́n bá rìlíìsì mi lóru mo wá wá nulẹ̀ ìgbà tí mo wá dénú ilé náà wá gbé ọ̀sán yìí bèbí náà wá fi ń gbọ́bìrì yẹn lamẹ́ríkà pé àwọn ra lé twenty seven million fún irọ́ náà ń pa wọn ò ra lé kankan a máa pọ obìnrin yẹn pé ara ọmọ mi ò yá pé mi làjẹ́ tí mo ń fẹ́ ìjẹ ọmọ mu a ní kó sẹ́ǹdì owó ètùtù obìnrin yẹn máa ní eight hundred thousand lówó ètùtù obìnrin yẹn máa sẹ́ǹdì ẹ̀. ìyá dúpẹ́ bá ṣe é sìn. ẹ ó máa sẹ́ǹdì ẹ̀. ó wà ní Atlanta Georgia. ẹ ìyàwó mi tí mo sọ fún pé escape nínú gbé yẹn ó lóyún ọba parọ́ fóbìnrin yẹn pé ìbejì lọ́mọ yẹn pé ìbejì lọ́mọ yẹn o ọmọ ẹyọkàn ló dẹ̀ bí tíṣkàn gbé ẹyọkàn ló gbé wọn lé ọmọ ìkejì ọmọ yẹn pé ó ti kú pé ẹyọkàn ló wà láyé pé àwọn fẹ́ ṣètùtù fún òkú ọmọ yẹn kẹlẹ́dùnmọ́ ẹ̀ tó gba nítẹ́. ó bá tún sẹ́ǹdì owó. ó bá tún sẹ́ǹdì owó sí wọn five hundred thousand bó ṣe ń gbé obìnrin yẹn nìyẹn tó ń fi obìnrin yẹn gbowó wọn ti fìyà yẹn wọn ti fi balẹ̀ jẹ́ àwọn ọmọ ìyálé tó kú gbogbo wọn bíi mọ́tò eight tó wà nínú ilé gbogbo ẹ̀ náà ti tà wọn fẹ́ ni wọn fún mi ní kankan eléyìí tí mo lọ sákò nínú gbó òun náà mú mọ́ra tán tọ́jú tí wọ́n fún wa ní tán fún mi lẹ́nìtìn mi ìdẹ̀bìnrin kankan lọ́wọ́ wọn bí kò ṣe pé kí dúpẹ́ fà ṣe é sìn kó fi èmi àtọmọ mi lẹ̀ mo yọ̀ǹda gbogbo nǹkan tó bá ní fún wọn kó fi èmi àtọmọ mi lẹ̀ kan jẹ́ kí n máa lọ láyà tàlàfà. kí ló tún wáá ṣẹlẹ̀ ebi ọkọ yín ti kú wọn ò sì tọ́jú ẹ ò sì gbọ́mọ ẹ̀ kú òkú òǹbẹ̀ nígbà ìgbọ́mọ kan náà ló bí